so ẹ̀yin olólùfẹ́ mi nílé mú mọ̀ wípé ẹ ti rí ohun tí a fi hàn yín ní ráńpẹ́ àdùkẹ́ mà ti fa ọkọ rẹ̀ sínú wàhálà báyìí o ẹ rí wípé ọkọ ń gbọ̀n létè ìyàwó gan náà ń gbọ̀n lẹ́sẹ̀ báyìí a ò ní fi hàn wájú yẹn lọ fún títí ọ̀sẹ̀ yìí lórí ti ọmọlẹ́wà kókó náà tí a sì ń yànnà náà ẹ sì wà bákan náà báyìí èyí tí èmi àti àlejò mi máa jọ ní ìfọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lé lórí mo fẹ́ fi àlejò mi hàn yín ní ráńpẹ́ àlejò mi ẹ bá mi kí àwọn ará ilé ẹ bá mi sọ orúkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan sí. mo kí gbogbo wa pátápátá nílé o ṣé dáadáa la bá yín ẹ kújọ́ mẹ́ta o orúkọ mi ò yí padà bí wọ́n ṣe sọ yẹn náà ni ayọ̀ jésù kò ṣe máa. ayọ̀ jésù kò ṣe máa ní èmi náà fi ayọ̀ jésù nínú ayé mi ẹ̀yin kọ́ ọ̀nà ayọ̀ jésù kò ṣe máa ní. Hmm mo mọ̀ yí pé ẹ ti ń fi ọkàn bá ètò yìí náà bọ̀ ẹ sì ti mọ ohun tí à ń yànnà náà lórí ètò lọ́sẹ̀ yìí gbogbo èèyàn alẹ́ tẹ̀ ń wò mí nílé àǹfààní wà fún yín tẹ́ bá fẹ́ polówó ọjà yín tàbí bá fẹ́ polówó ilé ìwé yín lọ́lọ́kan òjọ̀kan nítorí pé gbàgede tí a wà yìí gbàgede ibi tí àwọn ilé ìwé á ti bẹ̀rẹ̀ sí ní máa pè wá ni àǹfààní wà fún yín o ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ẹ̀rin ẹ̀rin ẹ̀jọ àrún ẹ̀sán ẹ̀ta àrún hmm. wọ́n á padà sórí yín báyìí ẹ mọ̀ wípé World Book Day ó jẹ́ àyájọ́ tí gbogbo wa ní gbogbo àgbáyé tí a máa ń observe kí ni ojú ìwòye yín ná lórí World Book Day yìí ná àyájọ́ ìwé ní gbogbo àgbáyé kọ́kọ́ mọ̀ kí ni ojú ìwòye yín ná kí tó bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè lọ́wọ́ yín. ẹ ṣe gan sẹ́rí inú mi dùn gan fún irú àwọn ìgbékalẹ̀ yìí torí pé tẹ́ bá wo gbogbo ayé lónìí pàápàá jùlọ lórílẹ̀‐èdè yìí ohunkóhun tẹ́ bá fẹ́ fi pamọ́ fún èèyàn ẹ má wulẹ̀ fi sínú wọdúróbò àbí báńkì ẹ lọ fi sínú ìwé torí wípé tẹ́ bá wo gbogbo orílẹ̀‐èdè yìí áfíríkà àti gbogbo àgbáyé àwọn èèyàn ò kàwé mọ́ àwọn ẹ̀rọ alátagbà social media facebook ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wà lẹ́nu ẹ wàá rí i pé tẹ bá dé ilé ibi tí wọ́n ti ń tàwé gan-an ẹ lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀ mọ́ lórí àwọn èèyàn ò kàwé púpọ̀ mọ́ ṣùgbọ́n nítorí irú ayẹyẹ yìí àti ìgbékalẹ̀ tó ń ṣe lọ́dún inú mi dùn gan torí pé ó tún dá wa padà sí nǹkan tó yẹ ká mọ̀ because ohunkóhun tí èèyàn ò bá mọ̀ ó máa ń kéèyàn kúrú àwọn olóyìnbó sọ pé what you don't know is called you know hmm. torí náà inú mi dùn sí ìgbékalẹ̀. Hmm. Hmm. ẹ ṣe púpọ̀ ìbéèrè tí wọ́n fẹ́ béèrè nìyí tí a bá wò ó ní gbogbo àgbáyé a rí wípé gbogbo country ló ń celebrate ẹ̀ lọ́dún tó kọjá wọ́n ṣe é nígbà tí program yìí bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ 1999 àjọ UNESCO dẹ̀ wá ń fi yé wa wípé dandandandandandan a gbọ́dọ̀ máa ṣe ayẹyẹ yìí ní gbogbo ọdọọdún tí n bá béèrè ǹjẹ́ rò wípé àǹfààní kankan wà tí a lè ní tí a lè rí dìmú lórílẹ̀‐èdè yìí nígbà tí a bá ń ṣe àwọn ayẹyẹ yìí. yes ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè àwọn èèyàn ti kú. ayẹyẹ yìí ó fún olúkúlùkù èèyàn ní àǹfààní láti sọ èdè olúkúlùkù jí. ẹ rí i pé tẹ́ bá wò nígbà kan ìwé àwọn tí ò ń ṣe ọmọ yorùbá fún àpẹẹrẹ àwọn ló ń ṣèwé lórí yorùbá. bẹ́ẹ̀ni. tábà wá wo gbogbo nǹkan tó ń kọ sínú ìwé yẹn rí i pé kò pé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nítorí ìgbékalẹ̀ yìí tí wọ́n ń ṣe lọ́dọọdún yìí ohun àkọ́kọ́ tí kò ní dùn tó ń sọ pé ó dá wa padà sí oko àárọ̀ ó dá wa padà síbi tó yẹ ká fi bẹ̀rẹ̀ ẹ wá rí i pé wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún á jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé èdè rẹ̀ tó ò ń sọ jáde lẹ́nu yìí òun náà ni kò kọ́kọ́ mọ̀ sódà tó bá ti fẹ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe ìwé nípasẹ̀ ìtàn ìran rẹ àti ìtàn kan tó ṣẹlẹ̀ ní sí àwọn bàbá bàbá rẹ yóò wu àwọn èèyàn láti mọ kárùkù rẹ ṣùgbọ́n tó bá ń ṣe ìwé lórí ìtàn ìlú ẹlòmíì kò ní jọ wọ́n lójú ẹ rí i pé àǹfààní kan nìyẹn àǹfààní kejì ni pé a tún ran àwọn ìjọba àgbáyé pàápàá jùlọ ìjọba orílẹ̀-èdè wa pé kí nìkan wà tá a ti jù sínú dustbin hmm. kí ni wọ́n ń pè nǹkan náà history. Hmm. Hmm. ẹ rí i pé kí ni ayẹyẹ tí wọ́n ń ṣe lọ́dọọdún lórí World Book Celebration yìí wọ́n fi ń rán gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé wọ́n fi ń rán wọn létí pé ẹni orílẹ̀-èdè tó bá ti lọ yọ history kò nínú nǹkan tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn nílé ìwé orílẹ̀-èdè yẹn náà ń bàjẹ́. Hmm. Hmm. so ayẹyẹ yìí ayẹyẹ tí wọ́n ń ṣe lọ́dọọdún yìí òun ló dàbí ìrántí ńlá fún gbogbo àwọn olórí orílẹ̀-èdè tí wọ́n ti mú history tí wọ́n ti lọ jù dànù. Hmm. torí pé tẹ́ ẹ bá wò dáadáa àwọn nǹkan tó pọ̀ jù nínú nǹkan tá a fi ṣe ìwé òun náà ni ìtàn yálà kó jẹ́ ìtàn orílẹ̀-èdè rẹ ìtàn àwọn èèyàn rẹ hmm. ìtàn tiẹ̀ gan tàbí ìtàn ìlú ẹ rí i pé kíní tó ń ṣe lọ́dọọdún fún àpẹẹrẹ nílẹ̀ Yorùbá ń bí á tún ràn wá lọ́wọ́ gan torí pé lónìí á láti bẹ̀rẹ̀ sí ṣe ìwé tí ó sọ pé ìwọ ọmọ Yorùbá ìwé Yorùbá lélẹ́yìí hmm. torí tí àwọn bá ṣe tí àwọn ọba máa rán wa létí irú ayẹyẹ yìí kẹ́ àwọn ìwé yẹn wà àwọn ọmọ táwa bá ń bí lọ́la àwọn òwe tó mọ̀ kà òun náà lẹ́ti sọ lẹ́ẹ̀kan cartoon tẹ́bá wá bí wọ́n léèrè pé kán sọ nípa Yorùbá wọn ò ní lè sọ nǹkan torí pé wọn ò rí ìwé kankan tó jẹ́ òtítọ́ kò sí ẹ̀rí torí náà àwọn àǹfààní tó pọ̀ gangan gan àwọn àǹfààní tó wà nù kí ní pọ̀ gan o tábà ní kábẹ̀rẹ̀ sí sọ ẹ rí i pé ó pọ̀ gan torí pé yóò jẹ́ kí ìfẹ́ tó ti sọnù láàárín àwọn ẹwọ ọmọ míì sẹ́yìn ọmọ Yorùbá ni wọ́n ṣùgbọ́n látijọ́ tí wọ́n ti bí tẹ́ bá bí léèrè pé kí ni oríkì kí ni oríkì agboolé yín á ní kí lẹ̀ ń sọ bàbá ẹ̀ gangan gan kò mọ̀ ẹ̀yìn kankan ṣẹlẹ̀ níbì kan ní ẹ̀ẹ́dẹ́jọ́ mẹ́ta yìí àwọn àǹfààní yẹn mo fẹ́ sọ fún yìí o ní mọ́sámọ́sá bàbá yẹn ó wá láti ilẹ̀ Ìgbò ó wá kí àwọn ọmọ rẹ̀ bó ṣe dé bó ṣe ń bọ́lẹ̀ nínú mọ́tò yẹn ọmọ ẹ̀ tó wá kílẹ̀ kó àtàwọn ọmọ rẹ̀ márààrún gbogbo wọn wá wá bó ṣe rí bàbá yẹn náà wá kúnlẹ̀ wọ́n kí bàbá bàbá wọn bàbá yẹn dẹ̀ káwọ́ lórí ó dẹ̀ bẹ̀ sí fún àwọn gbogbo èèyàn bí lè rè pé bàbá ìwọ tó yẹ kínú rẹ dùn ó wá láti odidi Enugu ó wá sẹkọọ ó dẹ̀ rí gbogbo àwọn ọmọ ọmọ rẹ wá kí ọ ó lóun gbọ́dọ̀ sunkún ó ní ọmọ òun ó ní ọmọ òun ti sọ àwọn ọmọ rẹ̀ dẹrú ah! ah! wọn ẹrú bí báwo ah! ó ní kí ni wọ́n mìn ó ní gbogbo wa ń kúnlẹ̀ fún òun ó ní ẹrú kọ́ ibi tí wọ́n ń gbé ń bí bí wọ́n ṣe máa ń kí àgbàlagbà nìyẹn ó ní nǹkan tóun sọ pé wọ́n ti sọ wọ́n dẹrú nìyẹn ẹ rí i pé àǹfààní yìí àǹfààní tó pọ̀ nù nǹkan tá à ń sọ yìí pọ̀ gan torí pé òwò pé ní ọ̀dọ̀ tàwọn lọ́hùn-ún kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn so ẹ ti rí nǹkan tí mo ń sọ bẹ́ẹ̀ yẹn. ẹ̀yin olólùfẹ́ mi nílé mo mọ̀ wípé ẹ ń gbádùn àlejò pàtàkì tí mo gbé wá sórí ètò lénìí ayọ̀ jésù kò ṣe má ní bàbá mi ni wọ́n jẹ́ nínú olúwa wọ́n sì tún jẹ́ ọ̀jọ̀gbọ́n tí bá ń sọ wípé èèyàn ní ọpọlọ mo mọ̀ wípé ẹ ti ń fi ọkàn bá wọn lọ lọ́lọ́kan òjọ̀kan bàbá àwọn ìbéèrè mi tún sì kù síbẹ̀ o tí a ó máa ṣí láwẹ́láwẹ́ yorùbá bọ̀ wọ́n ní bí a ò bá bá àrọ́bá bá ò bá bá tàn a ò bá àrọ́bá wọ́n nítorí pé àrọ́bá ni bàbá ìtàn wọ́n jẹ́ kẹ́ mọ̀ wípé ìrírí lọ́lọ́kan òjọ̀kan tí à ń pè ní history ó ṣe pàtàkì fún wa lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ ní gbogbo àgbáńlá ayé ṣùgbọ́n àwa o a fọwọ́ rọ́ àwọn ìrírí wọ̀nyí sẹ́yìn lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n ọ̀nà wo ni a fẹ́ gbé gbà láti rí i dájú wípé àwọn ìrírí tí à ń sọ yìí àwọn history tí à ń sọ yìí lọ́lọ́kan òjọ̀kan a ò fọwọ́ rọ tì sẹ́yìn kì í ṣe ohun tí a ó máa fi kùn tàn nítorí pé àwọn ọmọ tí à ń bí ní sáà yìí wọn ò ní history kankan lọ́wọ́ báyìí nípa orílẹ̀-èdè yìí nípa ìlú àwọn fúnrara wọn nípa àgbègbè wọn nípa àwọn fúnrara wọn nígbà tí kò sí àrọ̀ tí ò sí history kankan níbo la wá ń lọ níbo la ń rè lórílẹ̀-èdè yìí hmm kù sí yín lọ́wọ́ ó kù sí èmi náà lọ́wọ́ tó mo fẹ́ kí a mu mi sí eléyìí náà kó tó di wípé màá tún pé àlejò mi lẹ́ẹ̀kan sí i ó tún sì ní àwọn ìbéèrè méjì kan èyí tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ má ṣòkò dìde níbi tí ẹ jókòó sí ẹ̀yin olólùfẹ́ mi àlejò mi sì wà nílé agodo síbẹ̀ bákan náà fẹ́kẹ́mi àyà òyálékè ni mò ń jẹ́ fún ìbéèrè yíkéyìí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí i òjò ẹ̀jọ ọ̀kan ẹ̀jọ àrún ẹ̀sán ẹ̀ta àrún ẹ má dìde níbi tẹ̀dúkù sí à ń bọ̀.